أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وجميع مرة لهم بإرسال إلى يوم الدين من بعد أيها الإخوة نقول لهم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول ورحمة أترى الكلام وحيد على الله síwájú ẹ̀dá ẹ̀mọ̀ Muhammad àti ọlọ́ọ̀pá kí wọ́n akẹ́rẹ́ àwọn ọ̀sánàrà kí ọlọ́ọ̀pá kí wọ́n ẹ̀yọ́ tí ọlọ́ọ̀pá lẹ́yìn àti ayé ìfọ́nàmà aláàrẹ̀ ọ̀hánà tàbíṣẹ́ ìlú tó àìlú ìlú ilé àríwá Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ ọlọ́run kò ṣe ọlọ́run àwọn akí ẹ̀kọ̀ fáwọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àríkùn wọ́n rọ̀ pẹ̀lú ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ní àìsíra àtìkù afẹ́gbẹ́ èyí tí ó jẹ́ àwọn ọ̀rọ̀ bí àdúrà Muhammadu làtọ́lá tó sọ kalẹ̀ ó wá sọ̀rọ̀ ìkalẹ̀ fún wa àwọn ọ̀rọ̀ yìí àdájú sọ kalẹ̀ fún wa kí ó bá jẹ́ nǹkan àgọ́ sáàmì àtẹ̀lé sáàmì àdìgbò tó bá já sí nítorí tọ́ wa nílò wa yóò máa já sí orí fún aláyé àtàkì àwọn ẹ̀rí àlùkọ̀ ààrẹ tọ́ọ̀rọ̀ àti rẹ́mọ́lù àmàmàrà gbígbọ́ rẹ̀ ládáyé kíké rẹ̀ tàbí kíkọ́ rẹ̀ ládáyé

gbígbọ́ lílò ẹ̀ lágbàdì ní mùsùlùmí ìyàkàgbòkò ìyàkọ̀lùkọ̀ káà ìyàkàgbò lásán fún ọkọ̀ lágbàdì àbí ìyàkàgbé fún ọkọ̀ lágbàdì bákan náà ìyàkùn wá lórí tó gbọ́ àfihàn tó ké ó tó wá fi jíjẹ́ mọ́tùkọ̀ lágbàdì àbí ìdàgbẹ́gbéyàwó ní ìrọ̀lẹ́ yìí ní wọn máa fẹ́rẹ̀ ìgbà kò sí omi wáyé ìrìn gbígbọ́ rẹ̀ àti ìgbàlára nílò rẹ̀ ní oṣù wa ní làdá tó ń já sí pé lọ́dà wọn àǹfà wọ́n ní kò sí ìwé kaláyé tí wọ́n fẹ́ pọ̀ sí àmà tó fẹ́ gbé síwájú tí ó síwájú àlùkò láti ẹ̀yìn gbogbo àwọn ìwé tó kù ẹ̀yìn kòránì ni wọ́n tẹ́ yìí ni òmìnira nínú àwọn ọ̀rọ̀ ọ̀kan nínú ẹ̀ tàwọn fẹ́ gbé yẹ̀wò tí a ń lọ ma àmà sọ̀làtẹ́là tó bá wa sọ tó máa yá pípé ọ̀rọ̀ yìí bá bá gbọ́ bá ṣe tó pa fẹ́ pọ̀ yìí ká òun náà ni ó ní òkùnfà orí ayé àtàlẹ́yà kọ̀ọ̀kan wa kódà ọ̀rọ̀ sí abẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí bó ní káàkùkù ọba ní àdì ọkàn rẹ̀ táà sí lò ó gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹni dáadáa tá a mọ̀ ní dáadáa tẹ́lẹ̀ tó kó sí tó mọ̀ wá di ẹni àbùkù lọ́dọ̀ èèyàn bá a bá gbọ́ yóò tàbá bẹ̀rẹ̀ sí lò ó wà láàyè dáadáa báwọn ọmọ wá pẹ̀lú ọ̀rọ̀ náà láti ní dáadáa bá fún ìwọ́n ọ̀rọ̀ wa àdíkì yìí tí a máa wo inú tíra ìmáàmù wa náwà rí sáńpé ní ọ̀rọ̀ wọ́n fi àdíkì sí الحديث الحديث العاشر àdìsí ẹlẹ́ẹ̀kẹwàá ni wọ́n fi àdìsí sí a ti mẹ́rin wọn wá dájú olù nítorí wọn mú wa tàbí gba ilé ìwé àkọjá oníkálukú aláàlá máa ń ju kíláàsì àlò kí àdìsí náà عن أبو عن أبي هريرة رضي الله عنه قال àdísì àfáwà àbú òrèrà àwọn wọn tààrà látọ̀dọ̀ oúnjẹ lẹ́wà Muhammad sọ̀rọ̀ àtọ́jà kọ́nàkọ́wà lẹ́nu sí قال رسول الله صلى الله عليه وسلم àfáwà àbú òrèrà yìí wọ́n ní àdẹ́bùwà Muhammad sọ̀rọ̀ àtọ́jà àdẹ́bùsọ̀rọ̀ ìpín wọ́n ní dájúdájú ọlọ́ọ̀bá wa tí ọlá rẹ̀ ká jù lọ ọlọ́ọ̀bá èyí ọba tó máa jẹ láyàtùbàlú ìlà tọ́jìbà wọ́n ní ẹ̀wà ní ọlọ́ọ̀bá èyí látara pé ọba tó máa jẹ tí ó fi lórí ẹ̀ fi ẹrù rẹ̀ láti jẹ́ náà yóò tẹ̀lé tó bá wọn. ìkọ́tà ti ìmọ̀ wọ́n dà lẹ́bí ò dákẹ́ wọ́n dà lẹ́bí wá sọ yí pé wà nínú ọ̀láha subhanahu wa ta'ala amara wọ́n ní ẹ̀rí dájúdájú ọlọ́ọ̀bá aláàbò ààrẹ ọlọ́ọ̀bá pa àwọn mùmìnì láti àwọn táwọn mòmìnì bí àwọn náà ni àwọn sọ̀hárà tí wọ́n tó lórí àtàdùn àwọn bàbá jù wọ́n máa àwọn àlóòrán mòmìnì àwọn mòmìnì àkọ́kọ́ torí bí àwọn ọmọ jẹ́ mòmìnì káwà tó jẹ́ mòmìnì àdájú ni ọlọ́pàá ń pa gbogbo àwọn sọ̀hárà láṣẹ tí wọ́n gbà pọ́nlẹ́ ìlú àtẹ́tọ́lọ̀ wọn fún àwọn sọ̀hábà yìí tí wọ́n máa tẹ̀lé yìí òun náà ni àtẹ́tọ́lọ̀ wọn bá ka gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀ tí wọ́n ti jẹ́ àwọn ọ̀sán sórí kí wọ́n ni àṣẹ náà ó pe àwọn òjíṣẹ́ tó ti jẹ́ àríkà tó wà mọ̀hánmà tọ́làtọ́là ó nàbẹ̀ ní ara wọ́n dání àwọn òṣìṣẹ́ rẹ̀ kùrú mílàtọ́ ìgbìmọ̀ ọlọ́ni kùrú mílàtọ́ ìgbìmọ̀ ọlọ́ni ẹ máa jẹ àtẹ́lò nínú àtẹ́tọ́rọ̀ máa fún àwọn òṣìṣẹ́ àwọn ìrànlẹ́ àgbà tí wọ́n gbogbo àwọn ayé lọ

alábìwání sọ̀rọ̀mọ́wà sẹ́lẹ̀m wà kọ́lẹ̀ tààlà bọ́lá ọmọ ti wá ń pa àwọn òjíṣẹ́ láti tóun náà lẹ́nu wọn yìí bẹ́ẹ̀ náà ló ti wá pa ogun ẹ̀yìn múmìnì láti àwọn múmìnì ìlàwọ́ kánújọ náà àwọn sọ̀rọ̀ náà wọ́n ẹni jẹ́ Abdullahi Abdullahi ẹ̀kọ́ ló sọ ní gómìnà ìdí ẹni jẹ́ kọmọ́rù ẹ̀kọ́ ló sọ ní ti múlì ìdí ẹni jẹ́ lòdí lòdí ẹ̀kọ́ ló sọ ní ẹni tó jẹ́ lóòrù lóòrù ẹ̀kọ́ ló sọ ní múlì ìdí àmọ́ tó sọ ní múlì ìdí ní pé ní àmẹ̀hú àmẹ̀rẹ́ ní rọ̀súlì láì sọ̀rọ̀ nítorí tí ó gbàtà nípa àmẹ̀rẹ́ ní láì rọ̀súlì nítorí tí ó gbà náà ọ̀gbàgbọ́ ó sì gbàtà nípa nípa Muhammad

ẹwà ìjẹun tó bá máa lè ìtàkùnlé ní ìgbẹ̀rún àìjẹ láyé kẹrìndọ́nà máa ń pèsè wọn láyé ìlọ́pọ̀ nítorí ọba jẹ́ àkópọ̀ táwọn ẹ̀sìn tẹ̀ láyé àmọ́ èyí láwọ́ mọ̀ jẹ́ èyí tọ́nà ọba jẹ́ kàmàkì lámà ṣe kí ni lámà jẹ́ à nítorí pé gbogbo ọ̀gá táwọn èèyàn jẹ́ láyé lámà ṣe kí ni wọ́n lára àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ pé àwọn ẹgbẹ́ tẹ̀lé láyé nìyí àwọn ẹgbẹ́ wọ́n tẹ̀ ìgbẹ́ àwọn ẹgbẹ́ tẹ̀lé láyé nìyí kò ní jẹ gbogbo yìí jẹ́ ni mùsùlùmí máa jẹ kí ni ni mùsùlùmí máa jẹ mùsùlùmí máa jẹ tí ọlọ́ọ̀bá ní ó ṣe kí ni ìtọ́lọ̀bá ní ó jẹ tí wá ní káàmà ìtọ́lọ̀bá ní á jẹ tí wá ní ìjọba òun èyí tó bá máa ìgbọ̀n méjì olóògbé fún lórí àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ òní jẹ̀gbé yíò kí ṣe rí yíò kí jẹ̀gbé tọ́bá ní ẹ̀kí gbogbo tó sí yóò àjẹ pátá kó rí wípé nàzọ́ọ̀pà ń bẹ fún òun nígbà tó ń fẹ́ pè lòun kan náà ìmọ́tótó ń bẹ fún àwọn fẹ́ sí kan torí pé tó bá mójú tó in tó máa jẹ tó bá ní o ma jẹ ní tó mọ́ látọ̀dọ̀ ọlọ́run lè ṣe ọlá tó bá tún wá mójú tó ìmọ́tótó tó fi pẹ̀lú nǹkan náà ó lè jẹ́ tọ́lọ́run bá ní kò jẹ tó láàrùn a bákan náà á tún wá ti ìlànà ìmọ́tótó á fi pèlò ìjọlọ̀ ní ajé kíni ìjọlọ̀ ní ajé anábìwá Muhammad sallallahu alaihi wa kọ́rọ̀ ìdí bàbá yé ẹgbẹ́ tí àbúrẹ́ láti kàdíkì náà wọ́n ni dákàrọ̀ rọ́jùlá anábìwá ní kẹ́lẹ̀ bá a ìdí tọ́lọ̀ ọmọ ṣe fún àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ ọmọ ṣe rán tọ́lọ̀ fi pàṣẹ fún wọn pé ká máa jẹ tó bá ṣe kí ni ètò lára anábìwá fẹ́ ṣàlàyé fún wọn tọ́lọ̀ ọmọ wà ní ìfẹ́lẹ̀ anábìwá dá orúkọ arákùnrin náà arákùnrin yìí tí àtàbí ìdárúkọ yìí yẹ tí ìlú sápàrọ̀ arábìnrin arákùnrin yìí tí mo ń kàràyé yìí yóò rà lámàrí rẹ̀ ó ṣe kí ni tí ó yé ẹ̀yìn náà yẹ tí ìlú sápàrọ̀ ìrìn àjò tó ṣe bí ẹni gbéra lásìkò lọ sí mẹ́tùkù yìí torí mẹ́tùkù yìí náà ni òkun nàìjíríà báwọn onímọ̀ àpùsù ṣàlàyé fún wa kí ẹ wá gbéra láti èkó kó wá lọ ìlú ìrìn àjò yìí ó jẹ́ ọ̀mọ́ bẹ̀ débi wípé aṣàáṣà àkọ̀báwọ̀ gbogbo irun rẹ̀ òun ló wípé ó yí padà irú rẹ̀ ṣe jama ó yí padà gbogbo wa la mọ irun pé wọ́n máa ń dúdú àmọ́ sálápọ̀ ní ṣe ìrìn àjò lọ ilẹ̀ aṣálẹ̀ irun dúdú ó wá yí padà ó padà wá sí tí irun kú ṣe kí ní òkúrò orí rẹ̀ ẹ̀yìn náà sì mọ eruku kí ni àwọ̀ tí eruku máa ń fún irun yóò yí kúrò láwọ̀ tó wà yóò sọ di àwọ́ kiri jama àwọ̀ irú ilẹ̀ tí ó bá jẹ́ kiri jama èyí tó bá lọ àwọn ẹ̀mí ń bẹ ní texas rẹ̀ pẹ̀lẹ̀ pupa ni wọ́n ẹni tó ní orúdú látara wàhálà tó ṣe níbi ìrìn àjò bó ṣe jìnà tó ìyẹn wá sí orí ní òdìrò pupa látara ìlú bó ṣe kí ni tó fi kù òwú láti mọ̀ kó nítọ̀ wọn yìí ìrìn àjò tó ṣe ìrìn àjò wàhálà yìí ó dà mọ́ gan nínú àjò kálíbà mọ́ bí ìrìn àjò náà ṣe jìnà tó àbẹ́bíwá ní sọ̀làsọ́là ìyàmótù yàdẹ́ yìí ilẹ̀ sàmà onítọ̀wé yìí níbi ìrìn àjò rẹ̀ yìí ó máa bùkátà sórí ọlọ́run ó bùkátà sí orí ọlọ́run nínú ọ̀nà tí ìyẹn sì máa fi wá orí ọlọ́run òun náà ni kí ẹ gbé bábà sí kankalẹ̀ fúnra rẹ̀ èèyàn tí ó fi lẹ́kọ̀ọ́ sí kíni olùọlọ́run bá àlá nínú bábà sí tí a máa gbé kalẹ̀ tí a máa fi lẹ́kọ̀ọ́ sí ọlọ́run orí ọlọ́run òun kí ẹjá rìn àjò torí pé ìlànà fẹ́ àjò rèé èèyàn lẹ́bí èèyàn lára èèyàn lọ́rẹ̀ èèyàn lálábàá sọ àbí alámọ̀rọ̀lọ̀ kódà bí yóò bá lẹ́bí tí ó bá lára ní àjò yóò dì ní pé yóò dé ibi tó ń lọ gangan kó tó pàdé ẹbí àti kí ni àti ara rẹ̀ lẹ̀ ajá tó kó ti dí òpin ìrìn àjò rẹ̀ abẹ́ tó ti wọ́n tí ò sí ibi tó lọ kò lẹ́bí kò lára kò lọ́rẹ̀ kò ní alábàáfọ́ kò lẹ́lábìrò ẹni wá bẹ̀rẹ̀ ní hàbì tó bùkátà fún yọ nínú ọ̀nà tó lọ́n sì mọ́ bí fíyà lóore rẹ̀ ní wípé kí a ṣe ìrìn àjò kí a máa fi ọlọ́run lẹ́ni tó sí wípé ó ibi tó wà yìí òun ò lágbára kankan ọlọ́run nìkan lè wàmà mùjíbù mùtọ́rọ̀ ìzàdà àrùn ọlọ́ ní tàbí ní máa gbọ́ pé mùtọ́ ẹ̀ntàrà ní ìzàdà àrùn nígbà tí orísọ̀wọ́ yẹ jẹ́ kí ni torísọ̀wọ́ yẹ kí ọlọ́ọ̀bá aláàrùn àrùn wàmà yá ṣe sóòrò ha ìlàrùn bá sì ní bákan náà ni tààlẹ̀ ni bí máa kàlẹ̀ra kú òun fún èèyàn nígbàtàlá bá ṣe kí ní bàbá ní ẹ̀ bí kò bá ṣe ọlọ́wà láti àdàwò àádà lásìkò yìí ẹni ìbù káàkà sí kí ní orí ọlọ́wà àdà yàmúdù yàlẹ́yìn ìlàsàlá wọ́n lẹ́yìn tọ̀ wọ́n yìí ó bá tẹ ẹwọ́ rẹ̀ méjèèjì ó bá tẹ ẹwọ́ rẹ̀ méjèèjì ó bá tẹ ẹ̀ sánmà. Ya Rabb Ya Rabb ó bẹ̀rẹ̀ tí wọ́n pe ọlọ́run ọba nínú àwọn orúkọ tí a máa fi ń fi ọlọ́run tó bá máa fi ń jẹ́ ìlànà tí a máa pẹ̀lú kiri jàmá Ya Rabb torí pé rọ́pù yìí ismos min asma'illahi azza wa jalla orúkọ kan ni nínú orúkọ tọ́lọ̀ ọba nílá àkọ́ra rẹ̀ nígbà wá ń fi ọlọ́run àdábìwá ní èèmà kan wá ń bẹ lára ya arákùnrin tó fi ọlọ́run mọ̀tà àríkí àwọn ọmọ ìrìnjẹ́ wà mọ̀ṣùlọ́pù hú àrọ ọmọ bákan náà abúrò òye sí tó mú àrọ ọmọ tó ní ìgbó mú wà mọ̀lìbáṣù hú àrọ ọmọ kódà awa àwòrán yìí pé wọn ní tó ń jẹ àárọ̀ àlèbọ̀ làkàyò kan fún wa pé bóyá ó ń tọ́lọ̀ ọba nẹ́mọ̀ tó kí ká má ṣe é kẹ́ẹ̀sì mọ̀ sí arìnrìn àjò àwọn òfin ìkáńfẹ́ tó ṣe onílé níbi tó gbọdọ̀ jẹ tó já sí dárìnrìn fún òfin wa gbọdọ̀ onílé òlì gẹ́lẹ́gẹ́ rọ̀ àmárìnrìn àjò tó bá débi tí nígbà tó ń jẹ́ rìnrìn àjò yìí tí ò rí tó lè jẹ́ bẹ̀ mọ́ ju kí ni lọ ju ẹran ẹlẹ́jẹ̀ yìí nìkan lọ kò sí nǹkan kan ní tí ó jẹ jẹ́rẹ́ rẹ̀ lọ ọlọ́ba ní kó ṣe kí ni kò mà jẹ ọlọ́ba ní ó mà jẹ́ kpọrọ báwo wá tí ó máa jẹ tó jẹ tó ti wáyé torí pé bá tú arìnrìn àjò lẹ̀ láwọn ọ̀sìn kọ̀ọ̀kan tó já sí ọlọ́run ní afílẹ̀ bẹ́ẹ̀ nítorí pé kò ní kàkà ni oúnjẹ tó dì láti lé ipò wọn máa jẹ tó ń lọ ajá sí ọ̀nà tó gbà ní ọ̀nà kí ni jama ọ̀nà àrọ̀ ọ̀hún wà mọ̀sọ́ọ̀bù àrọ̀ ọ̀hún wọ́n ní bí ìrìn àjò yìí náà ìgbó tún mú bẹ́ẹ̀ àrọ̀ ọ̀hún náà ni láti lé ipò wọn máa mú ajásípé ìkààrọ̀ ọ̀nà náà ló mú bí ọtí tàbí owó èyí tó fi ra nǹkan tó dìjà ní fún ọmọ mú ó jẹ́ ìlànà kí ni ìlànà àrọ́bù ó ti wà mẹ́lẹ́ká sùúrù àrọ́rùn wọ́n lásọ tó wọ́n ni àrọ́rùn tí a sọ yìí kò ṣe tuntun nípa ọkùnrin ní káàtọ́ sì lè tó ti àrọ́ ọ̀mù fún ọkùnrin ajá sí tó ti tí wọ́n ní a máa ṣe ni ká má fi ilẹ̀ ó ni ó fi ilẹ̀ tó dájú náà ní ẹni yóò ní múra báhùn jáde lọ ṣòkòtò kékeré àpọ̀tẹ́lẹ̀ kí wọ́n wọ síngilẹ́ẹ̀tì sí kó wá wọ kábàtì sí kó ní panama sí kó ló wá ń lọ ìrìn àjò kó lẹ́yìn tí ó máa jókòó pẹ̀lú ẹ̀sán mọ́tò máa wò pé àwọn ìgbọ̀nà tó kò tẹ́lẹ̀ yìí àwọn ilé ìlúfẹ́ gbádùn tó bọ́ọ̀lù ọ̀rọ̀ ìdíje àmọ́ ìlànà tó gbà rí owó tó fi raṣọ tó wọ̀ sọ́rùn ìlànà kí ni jama lẹ́nà rọ́ọ̀rùn rẹ̀ anábíwa Muhammad anábíwa ni wà húsí lè ṣàrọ́ bákan náà in tó jẹ dàgbà in tó fi tọ́ dàgbà tó fi bí tó dáhùn láti kékeré tó fi wá di àwòrán jùlọ tó fi di ọkùnrin àwọn ọmọ náà ni òun fàánì yùtàjáàbù lẹ́hù àdájìrí tó wá rọrùn kírò ẹni yìí tó ń bí ọlọ́ọ̀bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ yìí àti àwọn ìròyìn rẹ̀ yìí àtọ́rúkọ tọ́nà ò gbọdọ̀ má gbọ́ àbí kó ṣe tí ẹmá kó ń bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ̀ tó wá rọrùn pẹ̀lú gbogbo tó kó sí sábà rẹ̀ lè gbà ẹ̀kọ́ rẹ̀ fi máa mú àlàyé àwọn àlùfáà wọn àwọn à ń a ń fi ìsínú àdéjì yìí pé tí ó wàá sọ pé iṣẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ mi ni òfin. ajábí pé ọ̀pọ̀lọpọ̀ ìpèpè táwọn èèyàn bá ń fi ẹlẹ́gàá wọn sábà bí kí ọlọ́run má dá wọn lóhùn sábà bí kí ẹlẹ́gàá wọn kó má dá wọn lóhùn àwọn náà ní máa ń sọ sábà bí rẹ̀ látara yí pé wọ́n dì lẹ́rù wọ́n kó sápò wọ́n dì ẹnu wọ́n dì síkùn nǹkan ọlọ́run ọba àlejò ọlá ni wọ́n má dìsápò kán má dìsíkùn kán má dìsára. ọlọ́pàá ká mú dání kọ́ wa yìí kan ọ̀fẹ́jà kò fi wá eré ọ̀fẹ́jà kò fi wá ìbọ̀ bèrè ìdàsẹ́ yìí pé àwọn afáfẹ́ kan tàbí àwọn ẹ̀jẹ̀ sínú gbogbo ntọ́lọ̀wọ̀n fẹ́ yá débẹ̀ yìí pẹ̀lójú pẹ̀lẹ́bí pẹ̀lọ́wọ́ pẹ̀lẹ́sẹ̀ bẹ̀lẹ̀ ìtàsíbí àwà jẹ́ sínú òlàgbè àwọn ọmọ ẹ̀sìn wọ́n ní àdíjì yá kọ́kọ́ mọ̀ pé àti gbogbo ẹ̀dá tọ́lọ̀wọ̀n bá bá fẹ́ gbàdúrà rẹ̀ ẹ̀dáhùn náà yóò ṣokùnfà sábàbí tí ó máa sọ bọ́lọ̀ wá ṣe kí ni yóò fi wá gbàdúrà rẹ̀ kí ni sábà bí náà wàíza sáàlẹ́kà ìbáàdì fàínì kọ̀rìbùn òjìbù dáwàtà dáàyíza ìrẹ̀wọ́sí ọlọ́run táàrán táwọn ìlà káàkiri àgbàlá yìí táwọn ẹrú wa tó má béèrè nípa wa lọ́wọ́ rẹ̀ fàáhín ní sọ fún wọn pé èyí kọ̀rí ìbò mo súnmọ́ wọn kò jí ìbùdá wọn rẹ̀ jáà mo sì máa ń gbọ́ pé gbogbo ẹni bá ń pè yìí ìzáàdà ààyè nígbà tó ń rí o tẹ́yìn mọ̀ tó ń rí nǹkan kan èmi ọlọ́run sọ tó ń sọ mo sì mọ tó ń sọ ọlọ́run wá ní èmi ó ṣe gbogbo eléyìí o pẹ̀lú májèlú oṣù fáyẹ́fẹ́ ìwò yìí tèmi náà bá pè wọ́n síbi nǹkan tí mo fẹ́ fún wọn fi ká ṣe o káwọn náà jẹ́ ìlú wàlì yóò mẹ́rù rí bákan náà gbogbo tí mo ní kọ́gbà ní bọ́lé e lórí kí wọ́n tà ní bọ́ èmi mo ṣe lẹ́yìn èmi mo dá sánmà èmi mo dálẹ̀ èmi mo rọ̀jò èmi ni mo ń pa èmi ni mo ń jí èmi ni mo ń fẹ́sẹ̀ èmi mo lọ́wọ́ lọ́dọ̀ ẹni bá ní èmi mo fún ẹni bá ní bẹ́rẹ̀ tí ò bá ní má èmi náà ni mo gbà á ká má fi ọkàn tẹ nǹkan kan kó lè ṣe nǹkan kan lórí ilẹ̀ tí wọ́n wà wọn kọjá èmi dání ọba tó dáa sọ́gbà tó gbọ́ àwọn àlùfáà ni ẹni yìí ó ń pe ọlọ́run àmọ́ kí ni sábà tí tí àdúrà rẹ̀ ṣe kí ni tí ò fi gbà sábà bí náà ní pé ibi tọ́lọ́run bá pè é sí kò ṣe kí ni jama kò di ọlọ́run bá bẹ̀. kí ló fi fà á tí ò fi jẹ́ pé ọlọ́run bá bẹ̀ ìmánì rẹ̀ táàrò kàn sí kó ní nípa ọlọ́run kò ṣe kí ni jama kò tó torí tí máa fa ẹ̀jẹ̀ kí sọ́ba tó dáa lẹ́nu òun náà ní pé kí ó máa dáòtù kó máa ṣe èméjì ní pàǹtọ́lọ̀ ọba sọ fún pé kékeré ìṣúwà bọ́ sí ìṣà ìwọ́tẹ̀ ìmáà àwọn àlùfáà ní

ìbùdókà àwọn àlùfáà níbẹ̀ nítorí bí àdíkì ó di òpó kan mú nínú àwọn ọ̀nà táa fi ń ṣiṣẹ́ tọ́lọ̀ fi máa ń gbàṣẹ́ lọ́wọ́ èèyàn àdíkì gbé ìdáni fọ́wọ́ nínú kọ̀wá ìlú dìí fọ́wọ́ nínú kọ̀wá ìlú dìí tó dẹ̀ àdíkì yìí nínú àwọn in tí ọlọ́run bá fi díẹ̀ sí ìsìláàmù kalẹ̀ tàbí pẹ̀lẹ́tẹ̀ tí ìsìláàmù fi àṣíkò bẹ̀rẹ̀ tó ẹwà ní kí nìyí onákàkọ̀ hídàtún ìdá jamahiri náà kọ́ ìdà kan bẹ̀lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lórí kí ni kọ́ ìdà náà the end justifies the name the end justifies the what? the way. wọ́n ní ẹ̀rí in tó bá gbẹ̀yìn ọ̀rọ̀ tó kójọ òun náà ni ó máa tọ́ka fún wáyé pé ọ̀nà tó gbà kú ọ̀rọ̀ náà jọ lélé ọ̀pọ̀tẹ̀sì náà ọ̀tọ̀màtìkíyà àwọn gbà yí pé ẹni tó lọ jí owó ní ìsìn tó ń fọ fún aráàlú ẹ má fò ó torí pé àánú ló ń bẹ lẹ́ni rẹ̀ tó fi lọ jí owó nítorí ẹ má pè lólè nítorí wípé ó ń lọ owó yẹn kí ní fún aráàlú kọ́ ilẹ̀ yìí òun ló ń bẹ lórí ọmọ yahoo yahoo tó fi yàwó tó bá ṣà tó bá gbá ẹni ẹlẹ́ni kan wọ́n á sì kọ́ mọ́sálásí ọlọ́run mọ́sálásí òun yẹn tó ń kọ́ ọlọ́run mọ́ òun lára yóò fẹ́ kiri jama yóò mọ́ dúró òfòrò àwọn ọ̀rọ̀ mọ̀ pé ṣe ẹ̀rí mọ́sálásí tó kọ́ òun nínú owó tó jíwù ìbàjẹ́ mi wà fọ́ ti ṣe nílọ́pọ̀ lọ́pọ̀ tó ti mọ́sálásí tó kọ́ kankan lẹ́nà àwọn tẹ́ rí fún ọjọ́ ọ̀daràn tí wọ́n jí owó tán wá ṣe dáadáa kan tẹ́ rí tẹ́ rí aburú tí wọ́n fowó yẹn ṣe ní lọ́pọ̀ lọ́pọ̀ dáadáa tẹ́ rí yẹn mo fẹ́ mọ àwọn yahoo yahoo àtìké sọ ní ẹ̀rí ní bá bí a mọ́síláṣí tó kọ́ pàtí mọ́síláṣí tó kọ́ kákọ̀ọ̀bù kékeré pé ó kọ́ mọ́síláṣí 5 million ṣe rí 5 million tó kọ́ mọ́síláṣí yẹn ó fi ná 15 million ó ti ṣe àbúrú gbogbo joint kọ̀ọ̀kan ló lè káwọn ti ẹ mọ̀ pé i don land ó lè wọ bá kan kó lóun ra gbogbo ọdún tó wà lẹ́pà tí àwọn sọ́lá buhari sọ fún ayé pé tí drọ́ọ̀pù ọtí kan drop ọtí kan tí yàn bá kàn pé tẹ́nu báyìí tí yàn mú ọlọ́ọ̀bù níwò rẹ̀ fún kí ni forty days ẹ wá wẹ̀yẹ tí ó máa bẹ nínú ìgbò ọtí kan a sì àwọn sálà tí wọ́n já mọ̀ pé báwọn bá rí drọ́pù ọtí kan tó kán sínú kéèmù táwọn fi mọ̀ kódà káwọn tó wà wọn mú kan ó sọ báwọn káwọn fi kébù lẹ́nu kan lọ. àdìsí ló jẹ́ àmà pé means justify the end bó o bá ṣe kó nǹkan jọ òun yóò padà júwe àkọbọ̀tán tó ṣe kí ní o in tó kó jọ kò ó ṣe bí tó o na sí ní ó padà júwe àkọbọ̀tán into okojo yìí ọ̀nà tó gbà kójọ ní o padà júwé àtúbọ̀tán tó lé kíní into okojo àwọn àdúgbò àwa ni nínú ọ̀lá tó bẹ fún àdíjì lérí wọ́n ní bákẹ́ náà nafsun ala àníyàbí àtọ̀yìmàtí sí umumi amali. الذي يترقب يترقب يترقب يترقب يتقرب يتقرب بها إلى الله عز وجل wọ́n ni àtúwárí nọ́sùn nọ́sùn ẹ̀rí aláàbìyàtì lórí pàtàkì àdísì pàtàkì àdísì wá rí yìí ó yá ma àtọ̀yíbà tí tí kò mú mi àmẹ́ àbí àdífi yá ma pàtàkì kí ẹ máa kó ọrọ̀ jọ ní gbogbo iṣẹ́ tó bá ṣe kiri jama tó bá ṣe pé tó bá fẹ́ ṣiṣẹ́ kan o yóò jẹ́jẹ́ tó máa wù gbogbo àwọn iṣẹ́ tó bá fẹ́ ṣe láyé yóò jẹ́ṣẹ́ tó ṣe kiri èyí tí ó máa alẹ́kì yàtàkọ́rọ̀ bú ìhá ìlàlọ́ ìyàbọ̀ ọ̀sẹ̀lẹ̀ gbogbo iṣẹ́ tó bá túnmọ́ náà máa ń dá iṣẹ́ náà kọ̀dọ̀ mọ́ kí ni ó wàá dùn ó pé iṣẹ́ tó fi ń súnmọ́ bá dẹ́ta iṣẹ́ tó mọ́ ẹ̀ nọ́ọ̀sì lórí rẹ̀ kí ló ju ẹ̀jẹ̀ máa kí ló ju ẹ̀jẹ̀ máa wá mú nọ́ọ̀sì a máa mú náà sù fìkọ́ òlè láàyè azọ̀jẹ́lẹ̀ a máa mú náà sù fìkọ́ òlè rọ̀sùn òlè láàyè sọ̀rọ̀lọ́ àrùsẹ̀rẹ̀ ṣe ẹjọ́ bá ti wá rú náà sù fìkọ́ òlè láàyè wà kọ́ òlè rọ̀sùn òlè yìí ẹ ti máa wá rí àníyà ìtẹ́lẹ̀ ó ọ̀rọ̀ mi ò yá wọn fẹ̀ máa wà ṣe ẹni bọ́lọ̀ bá ní ẹ̀ tí ẹ̀rí pé wá nínú ayé àwọn ọ̀hán tí ẹ̀rí ti gbé wá nínú súnà lábẹ́ wa Muhammad tó tọ́ka sí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe lábẹ́ iṣẹ́ yẹn ẹ máa rí àmìjà pàtàkì oore tẹ́ padà rí tẹ bá ṣiṣẹ́ tọ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ àtàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àhàmíjà ọ̀hàmẹ́sì kó lè máa yé wa à ń gbàwẹ̀ Monday à ń gbàwẹ̀ Thursday àwẹ̀ Monday tá ń gbà kí ni a tún bá pé ó yẹ ká máa gbà nọ́ọ̀sù fi kìtà sí kọ́ọ̀lì sallallahu alaihi wasallam kí wá ní àhàmíyà tó ń bẹ fún àhàmíyà tó ń bẹ fún ni wípé anábìwá Muhammad sọ́làsọ́là anábì ní tó máa di ọdún ẹ̀san gbogbo àwọn gbàwẹ̀gbàwẹ̀ fọ́lọ́hun yẹ̀dẹ̀kùlú nàìjánẹ̀ta ti báàbí yùkọ́ọ̀lù bàbùrọ̀já tí ó bá wọnà bàbùjẹ́ náà ibi táwọn ó wọlé ojú ọ̀nà kan ni tí wọ́n pè ní báàbù sí ní báàbù rọ̀bì àti nọ́sù kan a sì tún rí nọ́sù míì tó ń sọ pàtàkì ẹ̀fún wa ipé mọ̀sọ́ọ̀mà yàwó mẹ́rin ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ lọ́jọ́ kan nítorí Allah subhanahu wa fi ojú rẹ̀ abụ adọm ọrụ àwọn àmìnà ọlọ́ọ̀bọ̀ fi ojú rẹ̀ jìnnà síná fún 70 years ajásí wípé tàà bá dáwẹ̀ ní monday nítorí tọ́lọ́run abúwábi tẹ̀lé ilẹ̀ mẹ́rùwà Muhammad sọ́làtàdà abúkàrí tọ́ọ̀dẹ̀ nítorí tọ́lọ́run abúkàrí tẹ̀lé àtàrà àwẹ̀ káàgbà kó tí wà jìnà sílẹ̀ abẹ́ẹ̀kọ́ tẹba tí rí náà tún iṣẹ́ kan ẹ̀ẹ́tù máa rí ọlá tó ń bẹ fún iṣẹ́ náà àdìsí jáàmà rẹ̀ nínú àwọn mọ́sílá àdìsí ẹwà bẹ́ ìjọba tó ṣe bídíà wípé bídíà fẹ́ ṣe ẹ̀fún wa ní torí pé òní ni oṣù àkọ́kọ́ nínú kíni rọ̀bìlì hawaii ọjọ́ àkọ́kọ́ nínú kíni rọ̀bìlì hawaii today is four according to Islamic according to Nigerian council òní one tó bá ti twelve minutes àwọn ènìyàn nínú àwọn mùsùlùmí wọ́n fẹ́ ní lọ́ọ̀ṣì ọjọ́ bí anẹ́gbà Muhammad ẹwà ní ẹkùn wa nínú sùn nínú àlùkò àì tó ń tọ́ka sí pé mọ́ọ̀lù ìnàṣì ìmútàkì ayé ẹ̀yí bá bàbá gbé ẹ̀kẹ́ ìlú ààwẹ̀ wa ẹ̀rí ńlá pé ààwẹ̀ kò pé ní nǹkan náà lókè irun ń gbà ẹ̀rí ní kí ló fún wa irun zaka kò pé ní ní kí ló fún wa zaka káká alukur'ani kábà ká alukur'ani lẹ́fù ò pé ní ní ìsìláwọ́ alukur'ani náà lókè gbogbo iṣẹ́ tó lọ bá ní ṣe ìgbẹ́kẹta ẹgbẹ́ ṣe yíò orúkọ tó ń jẹ́ ní eléyìí ẹwà ní kórítọ̀ wọ́n sàmátà rẹ̀ ẹkùn mi níná sù nínú Al-Qur'an tó ń tọ́ka sí mọ́ọ̀lòdí mọ́ọ̀lòdí mọ́ọ̀lòdù nẹ́bà tí ó ọjọ́ bí àmẹ́bí tọ́lọ̀bá owó ǹjẹ́ ká lè rínú àlùkọ̀ọ́ká níbi dáyà ti Qur'an ìlànà àyà ti Qur'an tó bẹ̀m̀bẹ̀ tàbá ní kan máyàwó mú wa ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما àní àyà tó tọ́ka sí mọ́ọ̀lùdì nàbáwí ẹgbọ́tàwí mọ́ọ̀lùdì nàbáwí gbogbo àwọn àyà míì fún ọmọ mọ́wọ́lá alìkẹ̀rí wọn ò ní ní àyà ká náà kọ́ọ̀tì ẹ̀ tí ó gẹ pẹ́wú bí ó ṣe jésọ̀ láti pẹ́wú ẹ̀kírun ẹgbà àwẹ̀ àtàwọn sẹ́lẹ̀ náà sínú ìsìlámù rẹ̀ ó wà ní àtàlásù ókè tó ẹkí àtàlásù kẹ ìgbà lérò náà nì lẹ́kí ṣe mọ́lù ẹ̀yìn kọ́ ni wọ́n sọ áyà yìí kalẹ̀ fún wọ́n ti sọ àyà ìkalẹ̀ ní lójú ayé àwọn dání àwọn sọ̀hábà ẹwà mú sọ̀hábà kan wá tó ń wá gbọ́ yé sí èyí tẹ́jú sọ yé sí sọ̀hábà jìnàjìnà ní o abùnrin gbogbo àwọn àwọn sọ̀hábà kan ní jìnàjìnà bí ìjọ àsàlátọ́lọ̀ ní a máa ṣe yí o ọjọ́ bí ànẹ́bì ni tó bá jẹ́ sí pé ọjọ́ bí ànẹ́bì ni àsàlátù yẹn tọ́ka sí ajá sí wípé ìjọ tí wọ́n sọ ayà yẹn kalẹ̀ gangan wọ́n sọ ọjọ́ bí ànẹ́bì ìjọ yẹn kò ní dọ̀la torí ká máa ọ̀sà àdẹ́nẹ́bì wa Muhammad wọ́n nífẹ̀ẹ́ ànẹ́bì ti ti ọlọ́run ní ní kí wọ́n ṣe ìkẹ́kẹ́ fọ́nàbí Muhammad wọ́n mọ̀ sí fún lẹ́sẹ̀kẹsẹ̀ yìí torí bí àwọn gbà pé kàkà kí ànábì kú àwọn ayáyà kú wọn wá ṣe mọ́lùdí ànábì ìjọ tí wọ́n sọ ẹ̀ẹ́ kalẹ̀ débi ìgbẹ́rẹ̀ yóò tún yé àwọn sàádà o wọ́n tún wọ́n lọ bá ànábì bèèrè ànábì ṣàlàyé ayà yìí fún wa kẹ́ bàtà tí wọ́n ṣẹlẹ̀ ní ó ṣàlàyé fẹ́ tí wọ́n fi ràn ànẹ́bì tún wá ṣàlàyé fún wọn ànẹ́bì ò tún wá ṣàlàyé fún wọn pé àà ah, ọjọ́ ọ̀bí ni wọ́n ní ẹṣẹ́ kí ni náà ní ẹṣẹ́ o ìtàbí ní kankan wọn náà ní pé kúlú Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama كما بلغت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد انتهت القوانين اوكي àtìrí wípé wọn ò lè mú mọ́rún ìwà lárúkọ à gẹ́gẹ́ bí òṣèrò ọ̀nà fún mi kí ẹ̀ ní ọlọ́run dárúkọ mc ẹ̀yìn lárúkọ à torí àtọ̀ ìgbà wo ní mc ẹ̀yìn dé ìgbà wọn sọ kùránì kalẹ̀ ó jìnà síra wọn bí ò sí lè rọrùn kọ́lọ̀ ń dárúkọ mtn ní alùkùránì kẹrì bẹ́ẹ̀ náà ni ò lè rọrùn kọ́lọ̀ ń dárúkọ mọ́lú ní alùkùránì kẹrì torí pé kùránì ti tán wọ́n ti parí rẹ̀ nígbàtí mtn dé kùránì ti parí rẹ̀ nìyí bẹ́ẹ̀ náà ni kùránì ti parí gẹ́gì ìlú látọ̀dọ̀ ọlọ́run nígbà tí wọ́n ti mọ̀nà ẹ̀ àwà ni ẹ fún wa ní àyè ìsàlẹ̀ ìwọ̀n Muhammad káàbá ti lẹ́sùn kùránì lẹ́sùn látọ̀kẹ́ ti jẹ́ lẹ́sùn àti ìjẹ́ àrí àyè ìsìnkú ààwẹ̀ yawman ismail kí ló dé tẹ́ fi ń gbà rí ó ṣe ọlọ́ ànábì ní ọjọ́ tí wọ́n bí òun nù bákan náà ọjọ́ tí wọ́n sọ wá ìkàlẹ̀ fóun àwọn àfáà ní ikí mọ̀kàn bẹ̀rẹ̀ òkàlẹ̀ sọ́lá àdìsí ajọ́ sí pé ọjọ́ tí wọ́n bí ànẹ́bí ò ní túmọ̀ bí kì í bá ṣe wípé wọ́n fún ní wáàyí ní kí ní lọ́jọ́ wọn wáàyí tí wọ́n fún lọ́jọ́ wọn ló dé pẹ́jọ́ ẹ̀ṣẹ́ kí ní jàmẹ́ ló tó ní túmọ̀ lọ́dọ̀ níbi wa Muhammad ànẹ́bí wa ń gbá wẹ̀ láti máa ṣàlẹ́ iṣẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ àdá ìgbìlá ti rí fáàmù yìí nígbà tí wọ́n tó kàlẹ́ńdà àwájọ́ oṣù àwa mùsùlùmí ipe ọjọ́ wo ni kó jẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù wo ni kó jẹ́ oṣù àkọ́kọ́ ní oṣù àwa mùsùlùmí ṣe é mọ̀ bí a rí inú àwọn sọ̀háábà kí wọ́n mú ìtìyàwó yìí pé ìtìyàwó yìí pé ẹjẹ́ á mú ọjọ́ oṣù tó ń tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní oṣù kíní oṣù àkọ́kọ́ àwọn sọ̀háábà dànù a sì mọ̀ kí sọ ábà ṣe àgà àwọn kàlífà mẹ́rin bí júwe o kí lá máa pè jẹ́mọ́ di oṣù kalẹ̀ wọ́n kàn ká ní ó kà í tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ bí ṣiṣẹ́ ká máa lò ó ká máa fi ṣètò wọ́n sì lọ́wọ́ wọn rí ẹ̀sùn láyé lọ́dún àṣírá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o abọ́ká máa kà pé ìdíra ti báyìí ní kàlẹ́ńdà ní Muharram sọ́fà lákọsílẹ̀ ta ló gbé lẹ́ẹ̀bẹ̀ sí ẹ̀mọ́ àfáwà Umar bin Khattab rọ́bì àwọn dáadáa ó wá kọ̀ lọ bẹ́ẹ̀ nínú iṣẹ́ tí àwọn sọ̀hárà sí fẹ́sìn àwárí wípé násù àti ìpínlẹ̀ òṣèlú kí nìjọba kò sí fún nígbà tí ò bá ti sí násù kò á nà fúnfẹ́ kan tí yẹn fẹ́ ṣe tí ò sí násù àti ìsìnkú ẹ̀rí àmìlẹ̀ àṣẹ yẹn ọ̀dà tó jẹ fúnṣẹ́ ẹ̀rí àmìlẹ̀ àṣẹ yẹn rí nítorí pé násù ń bẹ fún òun láti rí ọlá tó ń bẹ fún èrò násù ń bẹ fáwẹ̀ láti ń kọ́ pé ọlá báyìí ló bẹ fẹ́ gbogbo ṣẹ́ bẹ̀rẹ̀ bá ti níná sùn fún nínú àlùfáà àdínú súnà ẹ̀ lè mọ ọlá tó mẹ́kú ṣẹ̀wọ̀n lálẹ́ kò lè sí fún ẹwà ní ọlá òun mẹ́kú ṣẹ̀wọ̀n ṣe mọ́lúbí àti ẹni yóò má dààmú bá fẹ́ wá ọlá tó mẹ́kú yóò dààmú o lẹ́bi ní pé tóun náà bá fẹ́ sọ ọlá yóò kàn lọ mọ́rọ̀ ṣéwù kan àti ah, ṣéwù kan gbà tó ṣe mọ́lúbí ọ̀rẹ́rẹ́ kan dá ní ẹfàdú Allahu Akbar Allahu Akbar yóò wà nítorí kó ṣe mọ́lúdì ní ọlá rẹ̀ ṣe kí ni o ló fi pọ̀ sí èmi wá sọ fún ẹ̀yin pé wọlé sórí kó ṣe mọ́lúdì olówó ti ṣe wù lọ wọlé sórí ká kò ṣe mọ́lúdì kò jẹ́ nígbàgbọ́ nú Muhammad ó sì lówó ju ṣéwù tí ọmọ rẹ̀ wá fún wa yọ

tó ń tẹ́mọ̀ ọlá ní ìsìn mùsùlùmí sì ní fẹ́rẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì ní ó ká ní ó sì lọ ó sì sọ̀rọ̀ yẹn ń bẹ̀ ọlọ́run sì lù ní sam ó sì rí bẹ́ẹ̀ kó sì bá ìmẹ́yẹ kìtẹ́nì tí wọ́n bí sínú ẹ̀sìn yẹn bàbá rẹ̀ ìyá rẹ̀ inú ẹ̀sìn wọn bí sí òun sì ń pariwo

ìlà bíi ìdájọ́ ló ni ọlọ́run sọ pé àdébí Muhammad sọ pé gúrùmàrà ti tó pẹ́rẹ̀ lọ́lọ́run ṣé kò lówó ṣe mọ̀ pé gúrùmàrà ti ní ìsìn àwọn èèyàn kan sìn ṣe a rí àwọn èèyàn tó sì sí ọ̀sí olówó lọ́wọ́ a rí àwọn tó sì tó lówó lọ́wọ́ tó sì gbà pé táwọn kó jọ ohun

ibi tí lóò ti lọ ibi tí security wà kò lọ kí èmọ́ náà láwọn ìlú yẹn ìlú tó wá kí èmọ́ náà tó lòun lòun dáa ẹ̀bẹ̀ kò rí kẹ́kẹ́ ní tí ó yí ọ̀rọ̀ àwọn èèyàn dá ẹ́ńtà sí lọ káàkiri protest káàkiri kò lọ sọ fún ẹgbẹ́ ọ̀yá ẹ̀kọ́ bá ilẹ̀ tọ́lùkù lẹ̀ àwọn àlùfáà wa ní àdíìsì yìí ó ń sọ fún wa ìmá ṣe ni ọlá tó fún gbogbo àwọn tẹ́ta ṣe ìtàfí smọ́lọ̀ wọ́n ní fi a àdísì fẹ́ jẹ́ ká ma májẹ̀mú kan èyí bọ́lọ̀ ọmọ fi pàṣẹ dáadáa àdísì fẹ́ jẹ́ ká ma májẹ̀mú tó ń bẹ fún iṣẹ́ rẹ tó fẹ́ ṣe tọ́lọ́ ṣe kí ni o tọ́lọ́ ṣe gbà á wọ́n ní bá kan sábà wo àdìsí àdìsí ṣe wá ní kòkòrò kankan kí lójú kòkòrò náà kámẹ́ fi hàp adàlẹ̀ àfìlì wọ̀ṣọ́rò wọ̀nìlìbáàdì mìnàlá àdáàlì àtọ́yè wọ́n ní àdìsí ṣe wá ní kòkòrò ìmá ṣe kí ni ìmá jẹ ìmá mú ìmá wọ̀ látara gbogbo tó bá ṣe kí ni o ètò máa máa bákan náà àdíjì tó wájú wájú náà wà lè bóòdù mínà àrọ́m alàmọ̀rí àdíjì wájú wájú náà sí pé ẹ́ jìnà sí gbogbo tí ò àbí tó bá dọ̀ sí lè ánà òsábà bọ́n fi adam ìsìndáàbà ti dùhà torí wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ tí ò máa bí tó dọ̀ sí sábàbí kan ni tí àbúrò oníṣẹ́ kí ni tí ò dìde gbà wọ́n sì ní àdúrà tẹ̀rí alẹ́bí wúwà ní àádọ́mì ìlàdá alẹ́bí yàtàrọ́kọ̀bù yàtàrọ́ kọ́bùrù bí a ìlọ́lá tàbárakà wà tààlà wọ́n ní ẹ̀rí ìta tẹ́lẹ̀ àwọn ìjọsìn yìí ìtújá sí pé ìtàbárakà mú bí a ìlọ́lá tàbárakà wà tààlà òun náà láti ṣe kí ni o láti máa súnmọ́ ọlọ́run tàbárakà wà tààlà ìjọsìn wa ọlọ́run kí ni o عاجبهما أبي رغم الله سبحانه وتعالى في أصدي شراء الله سبحانه وتعالى أقول الله سبحانه وتعالى